مسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹkáàbọ̀ sí orí ètò yìí ètò wa manar sabil ibi tí a tún ma láǹfààní láti pàdé àwọn samahatul walid àdọ̀któ sharafuddin gbádùgbà ọgbẹ̀ hafizahullah wa ra'a inṣáàlá wọ́n ti ti wà ní ìkàlẹ̀ láti máa bá wa fèsì sí ọlọ́kan ọjọ́ kan àwọn ìbéèrè tàbá ní nípa ẹ̀sìn wa sàmà pé ẹ̀sìn tá ń ṣe ọ̀ẹ́ka máa sin lórí àmọ̀dájú àti àmọ̀yéké kó tó di pé a fi ṣẹ̀sìn tó fi jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá allah subhanahu wa ta'ala orí nọ́mbà tí a máa pè sí tàwa ń pè ní nàìjíríà ò 08024481441 08024481441 tàwa ń pè látòde níbi gbogbo lágbàáyé plus 2347067781514 òun náà ni nọ́mbà tí a máa pè sí nam ahsan laayekun gẹ́gẹ́ bí ìbéèrè tó wà ń nípa tó wà níwájú wa bí Ramadan bó ṣe ń lọ ọ̀nà ní kí ni ìlànà Ànábì sallallahu alaihi wasallam nípa zakatul fitr àti ẹ̀kọ́ nípa ọdún jazakumullah khair alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh níbi tí ọmọ ọ̀nà kò sí ó dájú ìpè tí n ti lọ síbi òpin hmm. lẹ́sìn ni tí nǹkan bá lọ síbi òpin àwọn èèyàn máa ń pín sí méjì hmm. alákọ̀ọ́kọ́ náà làwọn ẹni tí ò ní fẹ́ kọ́ lọ àwọn wa mójútó ìjọsìn dáadáa dáadáa lọ́nà tó ṣe pé ẹni tí wọn ò ti ṣe tẹ́lẹ̀ ní dáadáa ẹni tí wọn ò ti ṣe tẹ́lẹ̀ níjọsìn wọn múra sí ṣíṣe rẹ̀ nítorí ìbẹ̀rù wípé bóyá tẹ́lẹ̀ ìgbà lọ àwọn tó ní láàyè àti nínú ìgbésí ayé àwọn táwọn ti bára rẹ̀ irú àwọn wọ̀nyẹn. ìyá ń bẹ Allahu azza wa jal kò sí wa lọ́kàn nínú wa àwọn àdàkejì òun náà làwọn ẹni tó ṣe pé bó ti ṣe ń lọ síbi òkun yìí àwọn máa jó wọn máa yọ̀ wọn máa dunnú fáwọn ti fẹ́ rẹ́yìn rẹ̀ àti fẹ́ lọ báyìí àwọn padà sí ní táwọn wà lórí rẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì máa tọ́ ìṣe pọ̀ jù ìwà àwọn wọ̀nyẹn àwọn mùnáfíkì àdéhùn àwọn tó ṣe pé ìmánu ọ̀rá yìí tó kú lọ́kà wọn àwọn tó ṣe pé ìmánu ojú ayé fún náà nìkan ni ìmánu wọn. olùwà ẹlẹ́dàá wa ó fẹ́ wa ó fẹ́ wa fún dáadáa iná lójú ó ṣe jẹ́ kí Ramadan kó wà fún wa. ẹ̀rí pé Ramadan yìí bá nínú rẹ̀ láti rí òru tá à ń pè ní Laylatul Qadr eléyìí tó lu ẹlẹ́dàá wa ní Laylatul Qadri khayrun min alfi shahr. Lailatul Qadr tí wọ́n ló lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nígbà tí wọ́n gbé sábẹ̀ ṣòro ó jẹ́ ọdún méjìlélọ́gọ́rin àtòṣù mẹ́rin ọdún méjìlélọ́gọ́rin àtòṣù mẹ́rin téèyàn bá dúró lóru yìí tó ṣe sọ́dá yóò máa ní ìṣirò bí ìgbà tó ṣe ìjọsìn ní ọdún méjìlélọ́gọ́rin àtòṣù mẹ́rin a òrè ńlá lélẹ́yìí eléyìí tó ṣe polówó ṣe fún wa látàrí pé ìjọ anábì sallallahu alaihi wa sallam ọjọ́ ayé wọn kúrú kódà bíi tàwọn ẹni tó síwájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n mú kí àwọn àsìkò ọlọ́lá eléyìí tó ṣe pé téèyàn bá ṣe ìjọsìn nínú wọn ìṣirò tí wọ́n fi fún yàn ìṣirò ńlá ni èèyàn wàá jẹ pé ẹ̀mí ògùn lọ títí láyé ṣùgbọ́n àwọn ìjọsìn tó ṣe nínú rẹ̀ yóò sọ di ẹlẹ́mìí gúngún nítorí pé àwọn ìjọsìn tó ṣe nínú rẹ̀ ìṣirò tí wọ́n fún àwọn ọdún tó pọ̀ ni torí ẹ̀ bí Ramadan ti ṣe ń lọ yìí ọyẹ tá a bá fẹ́ tọ́ka nínú àwọn ẹni tí àkọ́kọ́ yẹn ẹni tó ń ṣe ẹ̀rẹ̀tìkáf kó mójútó ẹ̀rẹ̀tìkáf rẹ̀ dáadáa wọ́n mọ̀ sí jẹ́ ẹni tó ṣe pé yóò sọ̀rọ̀ alẹ̀ ó rí i pé lákọ̀ọ́kọ́ gbà tó kọ́ wọ ẹ̀rẹ̀tìkáf yẹn àwọn àjọsìn tó ń ṣe ọ̀pọ̀ òǹkẹ́ alukur'an ó tún ṣe àwọn náfìlà ó sì jẹ́ ẹni tó ń ṣe àfọmọ́ fún Allah lọ́pọ̀lọpọ̀ ó ń ṣe àsọ̀láàtì Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ má kàgàrà má kọlẹ̀ wọ́n jẹ́ ní tó so pé wọ́n bá tiẹ̀ jẹ́ lọ́wọ́ ọjọ́ mélòó tó ṣẹ́kù tí Ramadan ló fi tán yìí. ẹni tó ti ṣe al-i'tikaf wọn náà gba àwọn ìyànjú rẹ lọ́pọ̀lọpọ̀ wọn náà sọlá ìmọ̀ kí al-Qur'an wọn sọlá ìmọ̀ sí al-kaw wọn sọlá ìmọ̀ sọ̀sọ̀lá ti fa nàbì sallallahu alaihi wasallam wọn sọlá ìmọ̀ kó ẹnu rẹ níjànú wọn sọlá ìmọ̀ ronú nípa ń tọ́fẹ́ sọ̀kòtò di pọ́ǹsọ̀ sọ̀kòsọ̀ ìwé kówì kọ́ má rẹ jáde látàrí pọ́ǹsẹ̀ sọ̀yàmù Ramadan ìwà náà kọjú mọ́ dáadáa tó ń ṣe nítorí pé ó wá nínú hadithi anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam wípé alaamalu ilkhawati àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe àṣekágbá lọ́jà jù àṣekágbá lọ́jà jù báwo ló ti ṣe parí rẹ̀ ń lọ́jà jù torí ẹ̀ ká mójútó àwọn ìjọsìn wa àwa tá ń ṣe sùyàmù ọ̀mọ̀mọ́ ká mójútó báńsì ń ṣe ń ṣe sọ̀láàtì lóru ká tún mójútó ká má kagara láti ṣe ń lọ táǹtú yáyá táǹtú yáyá lọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ní ká máa ṣe. kódà lẹ́yìn ìgbà tó Ramadan bá tún tán ká má pa ilé Allahu Azza wa Jalla ká má pa láàyàn ká tó jẹ́ nítòsí pé à ń ṣe àwọn ìjọsìn wa lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀dọ̀kan lásìkò yìí títí láti filẹ̀ ayé sílẹ̀. akọ́nàmọ́kùnmọ̀ wọ́n bí Ramadan tí wọ́n lọ sókun yẹn á mọ̀ pé tó bá di ní ìgbà tí Ramadan bá pé mọ́kàndínlọ́gbọ̀n tó bá pé mọ́kàndínlọ́gbọ̀n onílọ́jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀la pé ìdìnnìlá yọjọ méjìdínlọ́gbọ̀n ọ̀la tó jẹ́ àtàláta ọ̀túnla tó jẹ́ àlàrúbá yọjẹ mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn gbọ́ àlàrúbá yẹn tóòrùn bá ti wọ̀ á bẹ̀rẹ̀ sí ní wọ́sù ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí ẹni tó lù wá bá ní kó rí oṣù yóò sọ fáwọn olùmẹ̀sìn tó bá wà nítòsí rẹ̀ àwọn sọ fáwọn ẹni tó kéde wọ́n sọ fún ẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ tó mójútó Islam ní Nàìjíríà òun náà ni ọba Sokoto tó má sì ti sọ fún kò sí méní kò sí méjì tó náà bá ti yan tó bá ti béèrè lọ́dọ̀ àwọn ikọ̀ rẹ̀ tí máa ń ṣe ìwádìí fínífíní lórí ìròyìn tó agbègbè àpèsè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn kéde wípé ọjọ́ alhamis òní ọjọ́dún ìyẹn tá a bá rọṣù ní alẹ́ ọjọ́ alárùbá tá a bá wá rọṣù eléyìí túmọ̀ sí wípé a tún ṣe sùyàmù jọ alhamis ramadan wa jẹ ọgbọ̀njọ́ ajẹ́pẹ́ tó bá dijọ́ jùmọ̀ òun náà lọ́dún ọ̀jẹ̀. káwá pé ìṣirò kan làwa ń ṣe ṣírò kan ìsáàbì kan fi hàn wá àwọn ọmọ ìràwọ̀ ojú sámà kan àbí òṣùpá òfin àwọn àpéjọba ẹni ọ̀jẹ̀ kò ní yẹ ìfẹ́ nù ni ṣẹlá àwọn ìfẹ́nu àti jẹ́ pé ìfẹ́nu náà wọ́n fi bẹ̀rẹ̀ ìfẹ́nu náà wọ́n gbọ́dọ̀ fi parí bẹ́ẹ̀ ló fún sọ ẹni tó bá ti fi kọ̀dà kọ̀tọ́ bẹ̀rẹ̀ kọ̀dà kọ̀tọ́ náà ni ó fi parí ìlú akọ́mọ́sáwá lẹ́ni tí wọ́n máa sáré lẹ́yìn kọ̀dà kọ̀tọ́ torí ìdẹ́lẹ́ yìí báyìí wọ́n rọ̀ṣù láti bẹ̀rẹ̀ wọ́n tún rọ̀ṣù náà láti túnu nítorí ọ̀gá wa làkàlẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti tèmàpọ̀ lẹ́nìkan onìkan ṣoṣo lẹ́ni tó ṣe pé tá a bá tẹ̀lé tẹ̀ àmàna olùwà sọ fún wa nínú Suratul Nur ó ní wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá tẹ̀lé tẹ ẹ̀ mánà kò sẹ́lòmíì báwọn ànábì sallallahu alaihi wasallam nìkan iná lẹ́nu tó ti pé tá a bá tẹ̀lé amọ̀nà tó ráwọn míì àwọn agbárí irọ́ lásán ni àwọn tó yẹ pé wọ́n ń scamlize rẹ ni wọ́n ń wá ọ̀nà láti sọ ọ́ dọmọlẹ́yìn àwọn níbi pé pọ̀ núpọ̀ wáyé o nígbà tí àwọn ọjọ́ tá a wà nù rẹ̀ ó ṣe é ṣe kọjá pé Laylatul Qadr ti lọ ó sì ṣe é ṣe kọjá pé ń bọ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam ni ẹ máa wà nínú mẹ́wàá gbẹ̀ àti pé àwọn ọjọ́ tí òǹkà wọn ò ṣe pín sí méjì àwọn náà ló ṣe é ṣe jù kọjá pé Laylatul Qadr ọ̀bọ̀ nù ẹ rí i pé òru ẹ̀kọkànlélógún ti lọ òru ẹ̀kẹtàlélógún ti lọ òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ti lọ òru kẹtàdínlọ́gbọ̀n náà tún ti lọ ní òru tó lọ yìí eléyìí tó lọ ní kíákíá yìí ó ní òru kẹtàdínlọ́gbọ̀n òru tó tún á kù wájú tó ṣeé ṣe kó tún jẹ́ pé báyá sílẹ̀ lọ́tẹ̀ kọ́dúrọ̀ bá ti lọ ó lè jẹ́ òun òun náà ní òru ẹyọkan òru ẹ̀kọkàndínlọ́gbọ̀n tó àwọn ọmọ tó ti lọ sí òtí lọ òru àlọ́mà torí pé ọjọ́ wo pàtó nílẹ̀ lọ́sẹ̀ kọ́dúrú ọ̀jẹ̀ kò sẹ́ni tó mà àfẹlẹ́dà wa. táwa jẹ́ pé láàrin àwọn ọjọ́ tó tún wá pè é náà a máa pè pàdé kan a máa pè àwọn fẹ́ ṣe lè lọ́sẹ̀ kọ́dúrú tiwa ń jọba yìí àwọn kan tó ṣe tiwọn náà ń jọba yìí gbogbo irú àtòdó àti àdádálẹ̀ tó yẹ pé ẹ̀mọ̀kan ló bá dé ẹ̀mọ̀kan ló bá dé kì í ṣàjọyọ̀ ni wọ́n pè lè lọ́sẹ̀ kọ́dúrú torí pé kò síjọ́ tí fàjọyọ̀ sí tó burú kò síjọ́ tó fàjọyọ̀ sí tó burú ṣùgbọ́n Laylatul Qadr ìjọsìn ni wọ́n pè ìjọsìn tó jẹ́ pé yóò wáyé ní òru eléyìí tó ṣe polúwa lọ́mọ ọjọ́ wo pàtó ní ọ̀jẹ̀ ìwọ tí wọ́n ní kò ṣẹ̀sìn nínú rẹ̀ torí kó lè bá a ṣe kò ń gé òru yìí ọ̀ gbọ́dọ̀ fi àwọn òru rẹ̀ yìí ọ̀ fi ráàrí òru mẹ́wẹ̀ẹ́ wa ti parí Ramadan yìí ọ̀ fi ráàrí torí ìdẹ́lẹ̀ ká máa bá adájọ́ ẹ̀ẹ́dọ́tà tẹ̀lé lásìkò tí wọ́n ti wá lọ kọ́ adájọ́ ọtí lọ kágajọ mc wọn ń pariwo pé ẹ̀yin èèyàn mẹ́ta fara ọ bàbá ọjáde láìpẹ́ yìí ó bàbá èwo bàbá èwo ni wọn jáde bàbá àwọn wọn ní kẹ́ ẹ máa sẹlẹbírẹtì pé ẹ ń ṣe lè lọtò kọjú subhanallah wọn tó àga táwọn obìnrin lọ bìbà wọn tó táwọn ọkùnrin lọ bìbà oníkálukú àwà towótowó wọn máa fowó lẹ wọn tó ń tọrọ fáwọn orí lè lọtò kọjú ká yorùbá fẹ́ràn gbogbo pẹfẹrìtì gbogbo ní tí ìsàrẹ ìsinmi wọn máa mójútó eléyìí tó wá jẹsìn ẹrí pọpọlọpọ máa ṣàfù ìdání kan fi bu wẹ̀ ìní wọn máa bò mu ìdání wọn bò mu ni wọn máa bò wẹ̀ torí ẹ̀ ń dáńpẹ́ lẹ lọ́sọ̀ kọ́dọ̀ náà ni pé téèyàn bá fẹ́ jàǹfààní rẹ̀ ọ wà ní ẹni tí ń ṣe sọ̀lá sọ̀lá ti ń lọ́ọ̀mọ̀ ṣe títí yóò fi di pé àlùfáàjà rí yọ gbogbo ẹni bá ń ṣe sọ̀lá tì ó ṣe ọ̀rẹ́ ìwọ́ lọ sùn àmọ́ sá ti ní àǹfààní pé ìdá kan náà òru kò ṣàmúlò rẹ̀ ẹlòmíín kò tètè jí òun sá jí kálùfáàjà rí ó tó yọ òun náà ní nínú oore nù torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dìde dúró ṣe sọláàtì fún Allah ní laylatul qadr torí pọ́ gba Allah gbọ́ nítorí pọ́dọ̀ rẹ̀ ló ní àfojúsùn pé òun ti fẹ́ gbẹ̀san lónìí kan á ṣàforíjìn gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ eléyìí iná ní tí gbogbo àwọn olóríire tí wọ́n fẹ́ láǹfààní rẹ̀ tẹni tó lọ ṣe ẹ̀rtìkáàfù fi lọ ṣe ẹ̀rtìkáàfù ẹni tí ó jẹ́ pé gbogbo òru kí ò tiẹ̀ lọ sí ẹ̀rọ̀tìkáf kò fi sùn má ó fi ń ṣe sọ láti ní tó náà fi ń dárun mọ́jú àǹfààní tí wọ́n fẹ́ nínú kì í ṣerú ìrẹ́gbẹ̀ ìtìránù ilé ìtọ́pọ̀lọpọ̀ ń ṣetán lérò páwọn ṣẹ́ẹ̀ṣì wọn akagájọ wọn àti ráìtì ráìtì àtẹjá òun ló ń jẹ lè látòkọ́dọ̀ ọwọ́ ajẹ́ pé lóyún lẹ́mọ̀ á jẹ́ ẹ máa tara yín dànù ọmọ túwó jáde ẹ bá ní tọrọ fáwọn ọmọ bá ní tọrọ fáwọn ọkọ wa bá ní tọrọ fáwọn Ah, àwọn òbí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdádálẹ̀ lásán eléyìí àsìkò ọlọ́lọ́wọ́ àlọ́mọ yín lọ́wọ́ gbogbo orí táwọn èèyàn ń wá ẹ̀yin ò wá ní nípìn nínú ẹ̀ olúwa ẹlẹ́dàá kó má fi jàǹbá sí wa tó bá wá di ní ọjọ́ ọdún ọjọ́ ọdún ọjọ́ ọdún náà ni à ń fẹ́ kí mùsùlùmí kó wẹ̀ ìwẹ̀ tó wẹ̀ yìí ọwẹ̀ pẹ̀lú àníyàn pọ̀ ń wẹ̀wẹ̀ ọdún kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ yìí àti ìwẹ̀ jánábà àníyàn nìkan ni ọ yá wọn tọba ti wá wọ ìwẹ yìí à ń fẹ́ wọ aṣọ rẹ tó dáa tọba ní tuntun wọ eléyìí tó ṣe pé òun náà dáa púpọ̀ nínú àwọn aṣọ tó ní à ń ń pé ìwẹ tó wẹ tún fẹ́ wẹ sí àtọsẹ kò sí àwọn ọmọ wa àwọn fẹ́ ká kó wọn lọ sí rìd àwọn fẹ́ ká kó àwọn obìnrin wa náà lọ sí rìd káwọn náà lè bá láǹfààní àdúrà tó máa ń ṣe fáwọn mùsùlùmí lápapọ̀ lọ́jọ́ yìí kọ́dà tó fi dórí obìnrin tí ń sin kóòtù àti obìnrin tó jẹ́ pípé kì í jáde nílé rárá rárá àfẹ́ káwọn náà lọ sí rìd nígbà tá a bá sì ti mọ̀ pé ọ̀la lọ́dún látàlẹ́ tá a ti mọ̀ pé ọ̀la lọ́dún láti fẹ́ ká máa ṣe Allahu Akbar Allahu Akbar. Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd gbọ́dọ̀ yín là ń fẹ́ ká máa wí látàlẹ́ títí tí lè fi mọ́ tílẹ̀ bá tún máa àti níyẹ́ wí á tiẹ̀ máa wí títí lójú ọ̀nà wa nígbà tá à ń bá ń lọ sí Eid tá a bá tún dé Eid á tún máa wí àní dádúró àfìgbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀lá àti láàyè wáyé o à ń fẹ́ kọjá yìí pé nígbà tí ilẹ̀ ọjọ́ ọdún bá ti má kí gbogbo mùsùlùmí wọn yọ zakatul fitr zakatul fitr wọn náà ní zakatu ìtúnu zakatu ìtúnu anabi sallallahu alaihi wasallam wọn pè ní tuhratun lis-sa'im afọ ẹni tó ṣe síyàmù mání nítorí pé àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ àwọn ìran tí ò yẹ ká wò àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó ti ṣẹlẹ̀ sí wa lásìkò tá à ń ṣe sòyàm zakatul fitr olùwàbà fífọ́mà yọba wa gbọ́n kúrò lára wa látàrí ipa yọ zakatul fitr zakatul fitr yíyọ rẹ̀ wá ní májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-islam májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì al-haya ètò túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ó bá yọ zakatul fitr ó jẹ́ mùsùlùmí májẹ̀mú ẹlẹ́kejì ó sì jẹ́ ẹni tó wà láyé láàyè ẹni tó jẹ́ mùsùlùmí tó wà láyé láàyè òní ọ̀yọ́ zakatu fọ́tọ̀ zakatu eléyìí kò ní í ṣe pẹ̀lú pé mo lówó kò ní í ṣe pẹ̀lú wípé èmi dá owó ní kọ́ sáti jẹ́ mùsùlùmí kò sì wà láyé láàyè tábà béèrè pé ọ̀dà kò ní í ṣe pẹ̀lú pé mo lówó zakatu fọ́tọ̀ yìí òun náà bùkátà kó jẹ́ pé náà láàánú tá a fi lè yọ bẹ́ẹ̀ ni ẹni tó bá dá owó ní yọ yọ fúnra ara rẹ̀ ẹni tí ò dá owó ní ẹni tí ń bọ òní ọba yọ ètò túmọ̀ sí pé yóò di nǹkan tó kárí ní rọrùn ẹni tó lówó ọyọ tiẹ̀ ẹni tí ó sì lówó ẹni tó ṣe fóònù náà ní ń bọ tẹ́lẹ̀ náà òní ọba yọ zakatul fitri táwa sọ yìí báyìí oúnjẹ ni wọ́n ní ká fi yọ o ààyè káfowó yọ kò sí ààyè káfowó yọ kò sí kò bùkátà ká máa wá pé àwọn aláìní tá a fẹ́ fún wọn ò ní bùkátà sówó jóúnjẹ lọ gbogbo ìgbà láyé aláìní máa ní bùkátà kọ́dà tó ní àtẹ̀ntí òní wọ́n máa ní bùkátà sówó ju nǹkan míì lọ. ẹ bá múyàn pípé ẹfun lẹ́sàsà láàrin kẹ́ẹ̀bùn ní odidi ilé àti kẹ́ẹ̀bùn lówó nítorí èèyàn sọ ni kẹ́ẹ̀bùn lówó nítorí pé tó ń bá rí owó kò tí ì máa yẹ tí ọ̀jẹ̀ o ó lè má lè ra yàrá kan ní odidi ilé tẹ́fẹ́ gbé fún ọ òun máa wò pé tó ń bá gba owó òun òun kọ́lé òun tún ra mọ́tò òun tún ṣe kínní yàtọ̀ sí kẹ́ fóònù lé lásán ìgbà dáyọ̀ wà dárúkọ owó owó wa róńdó sí ẹni tó lè fi ralẹ̀ ẹ̀rọ tó bá tún fẹ́ padà pé ilé ní kẹ́ fún mi ẹ̀yin ti sọ pé ọ̀kan ló mọ̀ torí ẹ̀ ọmọ èèyàn máa ń lójú kòkòrò sówó ju nǹkan míì lọ ṣùgbọ́n fún ìṣẹ̀ríyà ó sọ pé zakatul fitr oúnjẹ lẹ gbọ́dọ̀ yọ ìgbàláyè ò sí fún yín láti yọ lówó oúnjẹ tẹ́ ẹ ti fẹ́ yọ yìí yọ jẹ oúnjẹ eléyìí tó ti pọ̀ wọ́pọ̀ tẹ́ ẹ máa jẹ lóúnjẹ láwùjọ yín láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọ àwọn àdéhì tó wá látọ̀dọ̀ àwọn sàhábà nípa tí wọ́n yọ ní zakatul fitr àrí pé wọ́n yọ alqamah òun náà ní alikama a tún rí i pé wọ́n yọ sha'ir òun náà lọ́ka bàbà olórí fífẹ́ bákan náà atúnrí ní ìgbà yẹn pé wọ́n yọ atamur wọ́n yọ dẹ́bínú wọ́n yọ ní zakat al-fitr atúnrí pé wọ́n yọ zabib onírìnà èso àjàrà tó ti gbẹ wọ́n yọ ní zakat al-fitr ẹlẹ́karùn-ún wọ́n yọ al-aqib al-aqib òun náà ní wàrà eléyìí tó ṣe pé wọ́n ti sá ó ti gbẹ iye máa dàbí àkàrà ògbómọ̀ṣọ́ tẹ́ máa jẹ tí yóò lé lẹ́nu yín kó tó di pẹ́ jẹ́rọ̀ bẹ́ẹ̀ náà ni wàrà eléyìí tí wọ́n ṣàgbẹ̀yẹn máa rí oúnjẹ ni lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn nǹkan márààrún yìí àdéhìí gbé wá pípé wọ́n fi yọ zakatul fitr láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bá wá bá mi wo nǹkan márààrún yẹn alikama ọkà bàbà dàbínù zabib Akut. ẹ̀rí pé gbogbo nǹkan márààrún yìí ń ló ṣe é fi mú dùn wọ́n ó ṣe fi mú dùn wọ́n ìyẹn ni pé bíi kóńgò ó ṣe fi kóńgò wọn kì í ṣe nǹkan tí kò ṣeé ṣe bíi kóńgò wọn ìní wọn ní kọ yọ zakatul fitr báwo bá tiẹ̀ wá yọ oúnjẹ kì í ṣe pé kọ́ lọ kóṣù jáde kì í ṣe pé kọ́ lọ kẹ́gẹ̀ ẹ̀jẹ̀ jáde gbàgbúdá ànàmá kì ṣe tí wọn ní kò fi yọ zakatul fitr nǹkan tó ṣe ń wọn bí oúnjẹ wóró tó ṣe ń wọn pẹ̀lú kóńgò iná ló fi yọ zakatul fitr láwùjọ tiwa lónìí àwọn oúnjẹ táwọn náà mọ̀ pọ̀wọ́pọ̀ tá a máa jẹ láti fi gbẹ́mìí ró òun náà ló fi yọ zakatul fitr lópin ìgbà tó bá ti jẹ́rú oúnjẹ tá a lè fi kóńgò wọn tá a lè fi múdù wọn òun lọ́ọ́ máa yọ ní zakatul fitr àmọ́ bíi ti kọ́ lọ yọ bọ́ǹpìtà kọ́ o àbí kọ́ lọ yọ mílò ọmọ kẹlẹ́ yẹn so oúnjẹ kìí so oúnjẹ táwọn èèyàn máa ń jẹ tí wọn ò ní lóúnjẹ míì tí wọn gbára lé jùlọ eléyìí dàbí

tó ṣe pé ganigani ń dà láàmú á tún bá yọ zakatul fitr yẹn nítorí pé mùsùlùmí náà ló sì wà títí tó fi di pé nǹkan tó ṣe ṣe ṣùgbọ́n àní yọ fẹ́ni tó ti kú kápẹ́ láàárọ̀ ọjọ́ ọdún kọ̀la ìlànà nìkan kú ẹnìkan kú láàárọ̀ ọdún kọ̀la tó àní yọ zakatul fitr fún àmọ́ tó bá jẹ́ pé àárọ̀ ọjọ́ ọdún gangan ló kú ayọ̀ fún nítorí pé àsìkò tí zakatul fitr jọ́ràn àyàn ló kú ayọ̀ fún ṣùgbọ́n ẹni tó kú lọ́dún kọ̀la kò ì tí ìdọ̀ràn àyàn tó fi kú bákan náà oyún eléyìí tá àti ìbí a bí ọmọ ní ọjọ́ kejì ọdún àníyọ zakatul fitr fún nítorí pé àsìkò jíjọ̀ràn àyàn rẹ̀ ti kọjá kó tó di pàbí àmọ́ a bímọ lọ́dún kọ̀la ayọ zakatul fitr fún nítorí pé àsìkò tí zakatul fitr tọ́jọ́ràn àyàn òun náà ti di àlàyé torí de eléyìí bá sì máa ṣe nù àmọ́ ẹni tó wà lóyún àníyọ zakatul fitr fún eléyìí ọ̀yàpá sí àgbọ́yé aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu àwọn ń sọ pé oyún gan lè yọ fún àwọn olùmọ́ni rárá àní yọ fún nítorí pé oyún tó wà nù yìí àwọn ò mà bọ́yọ̀ ọmọ kan ní àbí méjì mẹ́ta ni tàbójú bẹ́ẹ̀ lọ kódà tá a bá mọ̀ pàtó pé tí ì wáyé sókùn yẹn ni àbáláyé kò tó tì mà torí pé eléyìí báyìí àní yọ fẹ́ni tó ti pé kò ì tí àti ní yọ fẹ́ni tó ti kú kó tó di àárọ̀ ọjọ́ ọdún kì í táwọn ayọ̀ yìí òdiwọ̀n rẹ̀ hmm. òdiwọ̀n rẹ̀ á fi á fi múdù wọn kì í ṣe wúwúwo níta fẹ́ yọ ńlọ́yẹ ká wò bí òdiwọ̀n rẹ̀ pẹ̀lú múdù nítorí pé ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ àwọn tó àwọn sọ pé tó bá pé rice la fẹ́ yọ tí a bá yọ zakato sótòrì tèèyàn kan yóò wọn kìlógíráàmù méjì ó lé gíráàmù ọgọ́rùn-ún tó bá sì jẹ́ dẹ́bìnù ni yóò wọn kìlógíráàmù kan àti gíráàmù ọgọ́rùn-ún mẹ́fà tó bá sì jó oúnjẹ míì ni ó lè wọn nǹkan míì tó bá pé lóun là fẹ́ wò ẹ rí i pé gíráàmù yẹn ò jọra wọn ẹ tó bá pé ráìsì àbí bíi alikama òun máa wọn two point four grams àbí two point four kilograms tó bá sì jẹ́ wípé ní tá fẹ́ yọ yẹn bá jẹ́jẹ́ pé yóò máa wọn one point six grams so eléyìí báyìí kọjọ́ra wọn so ṣùgbọ́n gbogbo ẹ̀ iye tí wọ́n ní ká yọ náà la yọ ṣé iye ló yẹ ká wò ni àbí wúwo wo ń ta fẹ́ yọ rẹ̀ ní nílẹ̀ lárúbáwá tí wọ́n bá yọ zaka wọ́n ti ṣe àwọn àpò ráìsì kékèkékèkékèké tí wọ́n fi òdiwọ̀n zakatul fitri èèyàn kọ̀ọ̀kan sí wọ́n wá sọ pé jẹ́ two point four kilograms so àkọ́kọ́ ṣẹ̀rí ọ̀bẹ wa wípé ká fi wúwo wò wọ́n nítorí pé oríṣi oúnjẹ márààrún tá a darúkọ alikama ọkà bàbà dẹbínú zẹbí àti wàrà gbígbẹ tí a bá mú múdùn mẹrin mẹ́rin kan wọn sọ́tọ̀ọ̀tọ̀ táwa gbé sórí òṣùwọ̀n tá à ń fi wọn wúwúwo nǹkan ní nọ́mbà tó kọ̀ọ̀kan mú jáde so a sì sọ wípé òdiwọ̀n táyọ̀ ń fẹ́yìn torí pé súnà nàbì sallallahu alaihi wasallam nítorí òun wò iye yọ kìí ṣe òṣùwọ̀n bó ti ṣe wúwo tó torí délé ń máa wò nù bá yọ ráìsì ọmọ pé wúwo tí ráìsì ó wúwo kìí ṣe bẹ́ẹ̀ lẹ́wọ́ wúwo bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé o sì fẹ́ yọ tí náà sínú mọ́tò bákan náà kọ́ ni bẹ́ẹ̀ ni tó bá gbé gàrí ló fẹ́ wọ̀n oníwọ̀n kankan náà nítorí pé wúwúwo àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ ṣùgbọ́n òdiwọ̀n tó bá ti wọn múdù mẹ́rin tèèyàn kan nù torí ìdẹ eléyìí kí wọ́n á ní múdù yẹn múdù tó bá sọ múdù nínú ṣẹ̀ríyà ìtàgbà lérò pẹ̀lú rẹ̀ ni múdù nàbíyí sallallahu alayhi wa alihi wa sallam múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi sallam tó bá ti sọ pé múdù ànábì ó túmọ̀ sí pé múdù ẹlòmíì náà wà múdù ẹlòmíì náà wà múdù tá a fẹ́ lò onítànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò wá síbi tá a ti lè mọ báwo ni múdù ànábì ti rí pàtó àfi ní Madina bẹ́ẹ̀ ni ní òfin ṣẹ̀rí àsùn wọ́n ní múdù tí wọ́n ń lò ní al-Iraq tí wọ́n ń lò ní Madina wà múdù ti Madina òun náà la fi ń ṣòfin kì í ṣe tìlú mi abu yusuf rahimahullah àgbà nínú àwọn ọmọ ṣẹ́wó al-imam abi hanifa ó wá sí al-madina wá láti wá kọ́kẹ́wó al-imam malik ìgbà tí wọ́n wá ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú apá nínú àwọn ọmọ ṣẹ́wó imam malik ibi tí wọ́n ti wá ń sọ̀rọ̀ imam malik òun fíkò tiẹ̀ ló Ona náà ló sì yẹ ká tẹ̀lé ju ti ìmáàmù tìyín tọ́jà fáyín Abu Hanifa lọ. lápèjúwe wọ́n ní múdù yìí múdù ànábìnà sallallahu alaihi wa sallam òní wọ́n ń lò láyé ànábì sallallahu alaihi wa sallam àwọn èèyàn tó wà láyé nígbà náà wọ́n rí àwọn náà fi máa ń sọwọ́ sáwọn ọmọ wọn kálukú tún ní múdù yẹn lé pé múdù ànábìnà ìgbà táwọn ọmọ náà ó di bàbá àwọn náà tún fi lé ọmọ wọn lọ́wọ́ ìgbà táwọn ọmọ náà di bàbá àwọn náà tún fi lé ọmọ lọ́wọ́ títí tó fi dórí ayé Málíkù ìgbà tó á da ayé Málíkù Málíkù á sọ pé múdù ni ṣé ọ̀rọ̀ Málíkù lágbọ́ ni àbí ti Abu Hanifa tó ń sọ ní Iraq tí wọn ò fi tìkára tó nàbì ni. tó nítorí ìdí eléyìí náà ṣe sọ pé táà ń bá ń sọ̀rọ̀ múdù táà ń bá ń sọ̀rọ̀ sọ́à múdù ńlá gbogbo ẹ̀ tànàbí sallallahu alaihi wasallam náà gbà lérò ìyẹn múdù alimadina sọ́ọ̀rù alimadina múdù ẹyọ kan ni nínú mẹ́rin tí ń jẹ́ sọ́à ìyẹn ni pé múdù mẹ́rin ni wọ́n ń pè ní sọ́ọ̀rù kan so múdù eléyìí tí yóò jẹ́ zakatul fitr fún èèyàn kan ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà òun náà ni mẹ́rin mẹ́rin ọ̀nlọ́jẹ́ sọ́ọ̀rù kan òun láti máa yọ zakato sọ́tọ̀ múdù mẹ́rin fèèyàn kan múdù mẹ́rin fèèyàn kan eléyìí tó túmọ̀ sí pé tó bá pé ọkùnrin bá níyàwó kò sì tí ì ju òun àtìyàwó rẹ̀ lọ ọkọ ni ó máa yọ fún ìyàwó rẹ̀ kábà bí ọ lè rí pé ọkọ fẹ́ yọ zakato sọ́tọ̀ yìí fún òun àtìyàwó rẹ̀ múdù mélòó ni ó yọ fi mẹ́rin á tún fi kún mẹ́rin ó mẹjọ mẹ́jọ àjẹ́ pé múdù mẹ́jọ òun náà yọ fún ara rẹ àti ìyàwó ọkọ yìí ó ti bí màkàn òun ìyàwó àtọ kan mẹrin lọ́nà mẹ́ta ó méjìlá àjẹ́ pé méjìlá iná ni ó yọ fúnlé rẹ bàbá tó wá mẹ́wàá ńkọ́ àtòhun àtìyàwó pé ọmọ mẹ́wàá ogójì òun àtìyàwó ó di múdù méjìdínní àádọ́ta múdù méjìdínní àádọ́ta òní ọ̀yọ́ yóò sì wọ́n pérépéré tí ò gbọ́dọ̀ dín tó lè lé ìyapa láàrin àwọn fuqaha ìyẹn ní pété àlè wọ́n lé ìyapa láàrin àwọn fuqaha apá kan ni wọ́n ní rárá tẹ́ ẹ bá fi kún ẹ ti ṣe tí wọn ò fi bẹ̀yìn nítorí pé múdù mẹ́rin péré wọ́n ní ká yọ fẹ́yàn kan tí wọ́n bá ṣe ní múdù mẹ́rin àbọ̀ ó ti ṣe ní tí wọn ò fi bẹ̀ ọ́ kọ́ máa lọ já sí pé ọwọ́ abẹ́ hadith anabi sallallahu alayhi wa sallam tó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd eléyìí jẹ́ àgbọ́yé àwọn ìmáàmù Malik ìgbà tí ìmáàmù Ahmad òun sọ pé ah ṣé bọ́lú wa sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu téèyàn bá finú fẹ́ dọ̀ nǹkan kan lóore tí wọn ò bẹ́ pé kó bí irú àwọn nǹkan wọ̀nyí báyìí sàárà nǹkan kan yóò padà já sí rere fún un torí ẹ̀ ló ṣe jẹ́ pé apá kan ní májè ó lé apá kan ní kò burú ó lè lé ṣùgbọ́n múdù mẹ́rin ọgbọ́dọ̀ rí dájú pé kò dín múdù mẹ́rin kò dín wọ́n ní lóò ah, láti wá mọ múdù ah, múdù múdù múdù tẹ̀ ń sọ múdù póríṣiríṣi láwùjọ tiwa náà àtọ́rí pé a ní kóńgò wọ́n lè kọ́ ọ̀kan rẹ̀ sànyà ọ̀kan kìíní kankan wọ́n lè ti gbá kan mú wọ́n lè ti lù káńdì tó èwo ni wọ́n gbà lérò múdù tí a lérò a ní múdù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo láti ṣe mọ̀ díwọ̀n rẹ̀ ọ wà tó ṣe pé ẹ rí i pé wọ́n ń tà múdù ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn náà wọ́n ṣe àtọwọ́dá rẹ̀ nígbà tí wọ́n rí ògidì múdù àwọn náà wá gbẹ́ àwọn bíi bólà járì tí wọ́n máa ń gbé agolo gbẹ́ nǹkan kan so àwọn náà wá gbẹ́ èyí tó ṣe déédéé tí wọ́n rí pẹ̀lú agolo táwọn rí so èyí tó jà ni pé ń tá a dà sínú rẹ̀ sí ó ṣe déédéé múdù tó ìpìlẹ̀ kìí ṣe agolo tí wọ́n fi ṣe lọ́jà torí ìdí eléyìí ìgbà táwọn náà sì ṣe àwọn eléyìí tí wọ́n ṣe pẹ̀lú èyí tó jẹ́ ògidì àríkẹ́ nǹkan kan náà lọ́wọ́n kò sí wàhálà ń bẹ̀ wọ́n náà lè rárú múdù yìí kọ́ máa lò tí ọba wa rí múdù olúwa ẹlẹ́dàá kò ní jẹ́ kí nǹkan kún sọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì àwọn olùmọ̀ sọ pé múdù ni ọwọ́ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì tí ọwọ́ tó ṣe pé kò tóbi jù kò sì kéré jù ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù àtẹ́lẹwọ́ méjèèjì tí a bá papọ̀ tá a sì fún pọ̀ tá a sì tẹ pẹrẹsẹ a ṣe lọ́nà tó ṣe pé nǹkan lè dúró nínú rẹ̀ ṣùgbọ́n a fún pọ̀ a tẹ pẹrẹsẹ kìí sì ṣe ọwọ́ tó tóbi jù kìí ṣe ọwọ́ tó kéré jù tá a bá da oúnjẹ sínú rẹ̀ oúnjẹ tá a dà sínú rẹ̀ tó kún àtẹ́lẹwọ́ méjèèjì ń múdù kánù múdù kánù irú rẹ̀ mẹ́rin ìní wọn ní kẹ́ yọ fẹ́yàn kan gbogbo ẹni tí ó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí ẹ̀yin náà lè ṣe àtẹ́lẹwọ́ yín méjèèjì tẹ́ bá mọ̀ pọ́wọ́ yín ò tóbi jù kò sì kéré jù bọ́wọ́ tí yín bá kéré jù àbó tóbi jù ẹwà yìí ká yín ẹni tọ́wọ́ tiẹ̀ tọ́jú abọ́dé kò tóbi jù kò kéré jù ẹ jẹ́ kó pa àwọn àtẹ́lẹwọ́ méjèèjì ń pọ̀ níbi ìkọ́ ọmọdéyìn kó wá jẹ́ kí àtẹ́lẹwọ́ méjèèjì ó wà nípò pàfẹ́ dànkan sí torí pé nípa àtẹ́lẹwọ́ méjèèjì bá wà nípò pàfẹ́ dànkan sí kò ní jẹ́ níta tẹ́pẹ́rẹsẹ́ kò sì ní jẹ́ kó sì má jẹ́ níta fún pọ̀jù kó wà nípò pàfẹ́ dànkan sí láì fún pọ̀ ẹ wá dáńjẹ sínú ẹ̀ bíi ráìsì bíi àgbàdo bíi jéró bíi ọkà bàbà bíi alikama èyí tẹ̀ dá sí wọn ẹ wá wábì kan dá sí nǹkan yún ọ̀là ń pè ní múdù kan tẹ́ bá tún bù kejì ó di múdù kejì tẹ́ bá tún bù kẹta ó di mẹ́ta tẹ́ bá tún bù kẹrin ó di mẹ́rin múdù mẹ́rin tèèyàn kan gbogbo ibi tíyàn bá wà láyé àtẹ́lẹwọ́ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ká pé múdùn gan ò ní bẹ̀ àmọ́ bíkíbi tó bá wà torí bíkíbi tó bá wà náà ló ti sẹ̀sùn. so àtẹ́lẹwọ́ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ gbẹ́nìkan bọ̀ dáńjẹ sí i èyí tán bá dà sí kan so báyìí ni a sì máa ma ìtọ́jú ọ̀ràn yẹn lórí èèyàn kọ̀ọ̀kan láti ṣe wá wọn ti yẹ èèyàn tá a yọ fún un so eléyìí ni láti ṣe máa yọ zakatul fitri wa múdù mẹ́rin òun náà kan Mudu wọ́ kìí ṣe gbogbo Mudu, Mudu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ń béèrè wá béèrè ẹgbẹ́ tí ṣe ń bi wá látijọ́ agolo miliki mélòó wọn ò pàtẹ ọkọ ẹ̀fà agolo mílíkì wọn agolo miliki báwo wọn ò ní kẹ́ ẹ̀fà agolo mílíkì wọn ọwọ́ ọyin ọwọ́ ọyìn ni ọwọ́ ọyin ṣe wọn nkan. lẹ́yìn bá dà sínú abọ́ kan àtẹ́lẹwọ́ wa tẹ bá dantẹ́ dà sínú rẹ̀ sínú abọ́ kan ẹ wo bí kábọ̀ tí nǹkan yẹn dé nínú abọ́ kẹfì sòsùn wa ọ parí. ẹ rí i pé tẹ́ bá ní agolo lẹ́ẹ̀mọ́ ti wọ́ ẹ rí i pé nǹkan kan ṣẹlẹ̀ bákan mẹ́ta ni nínú kọjọ́ pé nǹkan tẹ́ wọ́n yẹn ó kéré sí agolo tí ẹlòmíín fi ń ṣe òdiwọ̀n fún yín àbí kó ṣe rẹ́gí pẹ̀lú ẹ̀ àbí kó pọ̀ jùlọ. n tó sì súnmọ́ òun náà ní pé àtẹ́lẹwọ́ méjèèjì yìí báyìí tẹ́ bá fẹ́ da agolo ráìsì sí àtẹ́lẹwọ́ <laughs> wa méjèèjì tá a bá fẹ́ da agolo ráìsì sí agolo mélòó lọ́dà sí kálukú wà àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀rùkọ́ àwọn màmá màmá ti ń dáná ojoojúmọ́ wọ́n sì ń fi agolo wọn ráìsì lójoojúmọ́ wọ́n mọ̀ bí wọn rẹ̀ ẹ̀hẹ́n mélòó lọ́dà tọwọ́ tọwọ́ rẹ̀ lè gbà ìjọba da méjì tó bí méjì lọ ẹ wo ibi tí ó dé torí ẹ agolokọ ni wọn ní kí ẹ ti fi mọbi anabi wa Muhammad alayhi wa alayhi wa sallam ọyìn méjèèjì ti kùn ọwọ́ tí ò tóbi jù tí ò kanu ẹ wàá ṣe bẹ́ẹ̀ lọ́nà ele eléyìí jẹba à ń zakato sọ́kọ́ láàárọ̀ ọjọ́ ọdún kó di lọ sí eid ẹ mẹ́jọ ọjọ́ pàtí ṣe sọ láti lọ eid kó tó di tẹ́ ẹ bá yọ ọ lẹ́yìn sọ̀láàtùl Eid kò ní jẹ́ zakatul fitri ma yóò máa jẹ́ sàrà lásán torí ẹ̀ à ń fẹ́ kọjá pọnà tẹ́ gbà lọ sí Eid ibẹ̀ kọ́ lẹ bá bọ̀ ẹ máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd láti uh, ọdún kọlá látàlẹ́ ọdún kọlá títí tá a fi dé Eid gbogbo ojú ọ̀nà wa tá à ń fi lọ ìdì náà á máa wí á fi dé ìdì á tún máa wí ní ìdì nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sọ láti lọ ìdì láfọ̀pin sí àfọ̀pin sí eléyìí ti tánu o òun ní ká tún wí má bàa bá ń bọ̀ wálé o ọ̀nà tá a kan pààrọ̀ ọ̀nà tá a bá lọ́kọ́ láàbà bọ̀ eléyìí jẹ́ sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam wàyí o láàárọ̀ ọjọ́ ọdún à ń fẹ́ kó ní sínú ẹ̀ sínú torí pé ànábì sallallahu alayhi wa sallam ní lọ́sọ̀ọ́ ìmì farhatan farhatun 'inda fitri wa farhatun 'inda liqa'i rabbih ìdùnnú méjì ń bẹ fẹ́ni tí ń ṣe siyam ìdùnnú méjì ń bẹ fẹ́ni tí ń ṣe siyam ìdùnnú ní ìgbà tí ọba ń sinu ìdùnnú kejì nígbà tí ọba pàdé olúwa ẹlẹ́dàá rẹ̀ ìdùnnú alákọ̀ọ́kọ́ nígbà tẹ̀ ń bá ń sinu ọjọ́ tẹ̀ tunu ni wọ́n gbà lérò kì í ṣe pé ìsinu ojoojúmọ́ níjọ́ tí a ṣe ìtúnu Ramadan ìdùnnú ńlá ni ìdí abájọ ni pé ó gbogbo atájọ bẹ̀rẹ̀ náà kọ́ la jọ parí àwọn èèyàn kan bẹ tí ìsìnkú àfihàn wọn wọn bẹ̀rẹ̀ olúwa ní kí ẹ̀mí wọn gùn jù parí ẹ̀ ẹlòmíín bẹ tó ṣe pé kò tiẹ̀ sí nípò ẹni tó ṣe wípé wọ́n tẹ̀ sọ̀rọ̀ pé òun náà tẹ̀ ṣe sùyàmù Ramadan torí kó ti kú akramakumullah olúwa ní kí wọ́n kò lè bàjá nǹkan àdùnnú ni. ẹlẹ́kejì ìdùnnú rẹ lọ́jọ́ tó pàdé Allah <clears throat> torí pé ẹ̀san ńlá ń bẹ tó lu ọ̀sán fẹ́ni tó ṣoṣo yàn tí ò sì fẹ́ lómi. anabi sallallahu alayhi wa sallam sọ pé inna fil jannati baban yuqalu lahu rayyan yadkhulu minhu as-sa'imun yuqalu ayna as-sa'imun fayadkhuluna minhu wa la yadkhulu minhu ahadun ba'dahu àdéhùn anábì sallallahu alaihi wasallam ní lẹ̀kùn kan bẹ lára àlùjẹ́nà wọ́n ń pè ní Rayyan ibẹ̀ làwọn ẹni tó ṣe sùyàmù láyé ọgbà wà àlùjẹ́nà wọ́n pèpè lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà níbo làwọn ẹni tó ṣe sùyàmù láyé wà wọ́n dáhùn wọ́n á kó wọn wà àlùjẹ́nà gbára lẹ̀kùn yẹn tó bá ti wọlé gbàbẹ̀ wọ́n tì ẹnì kan ò tún ní wà àlùjẹ́nà gbàbẹ̀ mọ́ olùwà kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn ní ẹni tí oore ńlá yìí tí ọ̀jẹ̀ ní ọjọ́ ọdún nígbà tá a ní kò sínú ó ti tó kọjá dẹ̀bínú mẹ́ta láti fi já sí pé kò sínú ó kó nǹkan tá a wá fẹ́ lọ́jọ́ ọdún yìí òun náà ní ká lọ sí eid àbí báwo ló ṣe fẹ́ sọ pé òun sọdún òun lọ sí eid wàá jókòó kalẹ̀ òun gbọ́ rẹ́kọ́ọ̀dù rẹ́kọ́ọ̀dù báwo ìwọ tó yẹ lọ sí eid kó lọ sí sọ́dà kò mú ìyàwó rẹ̀ lẹ́yìn kò mú àwọn ọmọ rẹ̀ lẹ́yìn ìwọ lọ wá jẹ́ ẹni tó ṣe pé rẹ́kọ́ọ̀dù ránù lọ́ ń gbọ́ rẹ́kọ́ọ̀dù báwo ẹlòmíì ẹsẹ̀ ló máa fi ń sínú ìranu àti ìrégbè ni ó fi sínú ó tún kọtí sórí tébù onígbó náà tún fa gbó oníṣìgá ń fa sìgá ẹni tó ránṣẹ́ sáṣẹ́wó àwọn òbèbè láà ó sì ṣàpèjú ara rẹ̀ bí ẹni bó mùnáfíkì àdínì sẹ́sìn ni wọ́n ń sẹ́wọ̀n àbọ̀ ń sẹ́sìn torí ìdílé olúwa kọ́ máa ṣètò abẹ́ àkàràmọ́kùnmọ́ wọn lọ́jọ́ ọdún àfẹ́kà tó dáa aṣọ tó dáa òfin lọ́fíńdà sára ìwọ ọkùnrin bákan náà àwọn ọmọ wa káwọ sọtọ dáa fún wọn ẹni tó bá lágbára láti dáṣọ tuntun ọmọ rẹ̀ kọ dáa fún tó bá sì láṣọ tuntun ètò nílé ẹ bá fọ ẹ bá lọ kó na ọ wọ eléyìí jẹ àwọn nǹkan tó wà níwájú wa lásìkò ọdún kárí pé a dunnú síra wa àwọn náà sì dunnú pẹ̀lú oore tó lù wá ṣe fún wa àwọn òbí wa àwọn mọ̀lẹ́bí wa ká gbìyànjú láti sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn lọ́nà tó ṣe pé dáadáa tí ń bẹ láàrin wa kò ní bàjẹ́ àbẹ̀ Allahu azza wa jal kó ṣe gbogbo wa lọ́kàn nínú ẹni tí ọdún náà tí ó ṣojú ẹ̀mí rẹ̀ kó jẹ́ kó bá wa láyé kó bá wa láyé kó bá wa nídẹ̀ra ṣèyáàmù Ramadan náà tá à ń ṣe àbẹ̀ Allah kó gbà lẹ́sìn lọ́dọ̀ wa gbogbo ìdúróṣẹ̀sìn wa lóru Olúwa kó gbà lọ́dọ̀ wa Olúwa kó ṣe wá lọ́kàn nínú àwọn tó ti bọ́kùn iná kúrò lọ́rùn wa Olúwa ẹlẹ́dàá kó jẹ́ pé ó ti wá lọ́kàn nínú àwọn tó fi ṣe kòńgẹ́ àti dúró Laylatul Qadr láti dúró sẹ́sìn níbẹ̀ imanan wa ihtisaba. Jazakallahu khairan wa ahsana ilaykum. Àbí Allah kò fi wá ṣe ìpòǹgẹ̀ àgbóyè ọ̀rọ̀ rẹ̀. Ó ṣe ní ọ̀hún fún ìlú wa. Inshallah ẹja máa fi tó wa létí Inshallah ní ẹ̀wọ̀n ẹ̀yìn. Ẹ̀ẹ́dì yóò máa wáyé ní Tẹ̀sán Grant ní aago méje. Àbọ̀. Aago méje àbọ̀ náà ní àdójúkọ Civil Defense Àgbáyé lórí tí àwọn ṣéèkù wa ìjọ kún ṣe sọ láti fún wa. náà lẹ́bẹ̀ ni gbajúgbajà ètò ọlọ́dọọdún ti ọdọ̀wọ̀n búṣọ tó máa ń ṣe alágbèkalẹ̀ rẹ̀ ìyẹn báríkọ ọdún òun náà yóò wáyé ní ìjọ kejì ọdún gẹ́gẹ́ bí ìṣe wa eléyìí náà gbogbo àwọn ọ̀nà ni tí wọ́n fi máa ń gbà dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà gbogbo ọ̀nà tí àwọn olùmọ̀ra tó máa ń bá dá wa lẹ́kọ̀ọ́ ní tí aláàfọwọ́ àṣẹ dáadáa sí wọn. náà nǹkan tí yá lọ gbára libasul rijal wan nisa fil islam nípa ìmúra ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé mùsùlùmí ó yàtọ̀ sí àwọn èèyàn yòókù bí ò ní ẹ̀kọ́ ètí islam tó fẹ́ ká ṣe máa múra ọkùnrin wa àti ní obìnrin wa ilé wọn máa tàkòtò ìbéèrè sí wa gẹ́gẹ́ bí ìṣe wọn léyìí tó jọ pé tàbá ti ṣe déédé pẹ̀lú ìdáhùn wọn máa fi ẹ̀bùn wọn máa fi ṣe á máa fi ṣèpàjẹ́ kí Allah kó sọ wa jùgbà náà lọ gbogbo ìbádá wa kí Allah kó gbà ní ọwọ́ wa kò ṣe sábàbí àti rí àlùjànnà wọ̀. Now zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Now you ìbéèrè tó wà ní wọ́n nígbà tí wọ́n sọ pé Wàlékún sẹ́lá àwọn aṣòtúlọ àwọn ìfẹ́sùn. Orúkọ náà ti gbẹ́gbẹ́ tó ọba ṣe pápá pàdé. Látọ̀rẹ́ ìdíjú ni láti ẹgbẹ́kùn, ẹgbẹ́kùn ṣàlàyé nípa ẹgbẹ́ ẹni tó lè yọ tó lè yọ zakatu fífì rẹ̀. Nípa dúkìá ni ò pé bẹ́rẹ̀ ẹni ẹ. Kí ò lè lé lọ́wọ́, ẹni tó sọ lánàá ń diwọ́ àti àwọn ní dandan ni dandan ni ẹgbẹ́ yọ ẹ̀dá. Wọ́n ti ṣàlàyé, wọ́n ti ṣàlàyé, ètò ìjọba kó gbogbo ẹ̀sìn láti lọ wo abala ilé àtúgbà olùṣọ́ ìṣẹ́ àláìrí àdékún àlàyé rẹ̀. náà wọ́n sọ pé lẹ́lẹ̀ tó fàdé tí wọ́n sọ pé tí Allah tó bá fi hàn ṣekùn gẹ̀rẹ̀ tí ń ṣe ìbádà yóò ní ẹ̀san gẹ̀rẹ̀ tó fi 82 years àti 40 months ṣe ẹ̀sìn ṣé gẹ́gẹ́ náà ni ẹni tó bá dẹ́ṣẹ̀ nù rẹ̀ gẹ́gẹ́ náà ló ní ṣe ní ẹ̀san. alhamdulillah ti dáadáa la mọ̀ hmm. nǹkan tó bá ẹlẹ́dàá ti fi hàn wá òun náà ni pé kéèyàn téèyàn bá sa ìdá iṣẹ́ ẹyọkan ni wọ́n kọ̀ fún tẹ́ bá ṣe dáadáa dáadáa mẹ́wàá ni wọ́n kọ̀ fún yín olúwa tí wọ́n máa ń ṣe àdìpèlé dáadáa fún yàn títí ọ̀nà ọgọ́rùn-ún méje ìyẹn ni pé eléyìí tó dájú lórí gbogbo dáadáa òní ládàá mẹ́wàá tó bá wà wọ ọ̀wà ó lè san àdìpèlé ẹ̀san fún yàn títí dé ọ̀nà ọgọ́rùn-ún méje ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ẹyọ kan náà ni wọ́n kọ̀ fún ọ nínú polówó à ń fẹ́ wa fún dáadáa kò fẹ́ ká wọ náà ni torí ẹni abdullahi bin Mas'ud radiyallahu anhu ló fi sọ pé aláwọ̀ adélé rẹ̀ ìwọ wo ìwọ tí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tún pọ̀ ju mẹ́wàá mẹ́wàá rẹ̀ lọ ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ tá à ń dá ẹyọ kan ni wọ́n ń kọ dáadáa tá a bá ṣe ládá mẹ́wàá ni wọ́n wá déńjọ́ ndàlùkì àwọn á rí pé àìdá rẹ̀ tún pọ̀ ju dáadáa rẹ̀ lọ á èèyàn burúkú ni irú onítọ̀ náà. Wàlékún sára wọ́n ṣe tó lábàá káàtì. Orúkọ yín àti bẹ́ẹ̀ yín, ẹ̀bá ṣe pápápá ìjọ. Ẹni tí pé ọmọ wa ń gbé sí ọ̀dọ̀ ìlú, bàbá rẹ̀ kírísítẹ̀ni tí ẹ̀rọ yẹn dákà sí náà. Bàbá rẹ̀ kírísítẹ̀ni ìgbà ọmọ ẹ̀ ti ní ọmọ yẹn wá ń gbé sí ọ̀dọ̀ ìlú, tí ẹ̀rọ yẹn dákà sí náà. Lókun ìgbà tó máa kò sí nǹkan tó bọ̀ wọn kọlu bàbá rẹ̀ tó ń bá ti jẹ́ mùsùlùmí sì ń gbọ́dọ̀ yín ẹ̀yin lẹ́bàá yọ zaka tó tó. àní ìjùbá ìlọ lórí ètò ní ètò àpàdé ara wa ní ìjọ mẹ́jọ níbi ìlà ìgbà ní àkókò kan náà ní orí ìkànnì kan náà Allah subhanahu wa ta'ala wa ṣe dáadáa fún àwọn ọmọ aláyé àti nínú sáré àtijọ́ ọgbọ̀n ìjọba ìyá mi. Ògùn táwọn náà wọ́pẹ́ àwọn àkójọ tó ṣe kó wà wá láǹfààní. هذا ayé وهذا وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته